ti rí pé ibi junction. ẹ ló wà. Ẹlórúkà Ẹlórúkà pipeline jóná seriously wọn pipeline ah. ọmọ tó bá rí bó ṣe rí ni wàá rò ìfẹ́ ìkìlẹ̀ wà rẹ̀ à ń lọ it. ó ti so many things. ó ti ló wà bẹ́ẹ̀ òun ni ìdíwà church àgbàdúrà yẹn ni. lórúkà pẹ̀lú. ilé o. ẹ̀yọ́ pray.

jẹ́ pé fi láàrin yìí. láti máa ń fún àwọn the time we go reach no reach that me dey going down that depuis mu wuli ka polisi kan de wo walayi walayi the time wey eh the time wey my wife come plan this police go enter de he say make call the people wey go do on this work he say that thing no concern you no be your work. the bank, bank, bunky abi. Eh, he say no be your work he say no be your work get them for the people wey na see get everybody go inside everybody wey start. ẹyin na wey no call am. a máa sin àwọn tó ń kó kó wa police police sabi na. Eh, police na team na team for nigeria. na

Hey, repent oh, for the kingdom of God. Eh, fire is real. Hey, wọ́n ti jọba ẹja lọ. Lórí ẹgbọ́ ẹgbọ́ gbò. Iná yàn sí iná yàn sí ó sì ń bínú lọ. Bóyá máa padà tó wá sí kúdà. Oya náà epo ọ̀gá ń bẹ̀rẹ̀. Wọ́n sì mọ bẹ̀rẹ̀ ibẹ̀ tí eat. Kíní ẹ̀ má 咋了？什么？ ìṣẹ́ tó máa dé sàdé ẹ̀ṣá. ẹ̀hún pọ̀ sí. Come back in the morning. ìyẹn mo lọ sí yẹn náà. ẹ lọ sí yẹn lóru yẹn. aláǹtí tù kọjá Yakao lẹ́ẹ̀mejì la kó wá bí a lọ junction Yakao báyìí be like six blocks away ó ń ṣe bla bla bla à ń sáré wọjà à ń sáré. Hundred years ago, not today, but no, I didn't. ọmọ kìíní ti jóná gan bẹ̀rẹ̀ o. wọ́n ti jóná gan o. Hmm, a máa yẹ ká ṣọ àti Thank you ibi tílé epo ni náà. tílé epo ok. ti alájà tó ń tà mọ̀ ẹ̀ adésínà bíi àná tílé epo ni. tílé epo ni náà ibi junction lè pè pipeline. pipeline ok àwọn mọ́tò ẹ̀yìn ọ̀dẹ̀ ti gbaná. kò débi gbólà. O débi gbólà ní gbólà ní. O kò débi gbólà filling station tó wà níbi ọ̀tà road níbi filling station psd àbíkí tó jẹ́ ọmọ àdìgbọ́n gbà yẹn. This is that. You can go home.